إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فنبوى محمد صلى الله عليه وسلم أبلغ الله سبحانه وتعالى عيد tí a ṣe kọjá kọlọmọba subhanahu wa ta'ala kó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ara àwọn iṣẹ́ ìjọsìn tí a ṣe nínú rẹ̀ àti nínú Ramadan abẹ́lọ́mọba subhanahu wa ta'ala kí ó ṣe àmójúkúrò àwọn kùdìẹ̀kùdìẹ̀ wa tẹ́lẹ̀ yìí ó máa jẹ́ júmọ̀ ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn oṣù Ramadan gẹ́gẹ́ bí nǹkan tí kò pamọ́ tí àwọn àfáà tí wọ́n ti ṣe ní àlàyé fún wa ṣùgbọ́n eléyìí ní abẹ́ ìran rẹ̀ ní létí náà ni òun náà ni pé Ramadan wá sí òpin ó túmọ̀ sí pé àwọn ṣe olóore tá à ń ṣe nínú rẹ̀ náà ti wá sópin nìyẹn àwẹ̀ Ramadan tí a gbà àwẹ̀ ṣì kọ̀ntínú lẹ́yìn oṣù Ramadan àwọn iṣẹ́ olóore tá ń ṣe qira'atul Qur'an ní ìmáyẹná fílà lóru ní gbogbo eléyìí náà ló ṣì kọ̀ntínú lẹ́yìn oṣù Ramadan ìmáṣe ìtọrẹ àánú gbogbo eléyìí náà ló ṣì kọ̀ntínú lẹ́yìn oṣù Ramadan bó tiẹ̀ jẹ́ wípé kò pọ́síbù ká ṣe bá ṣe ń ṣe nínú oṣù Ramadan kò pọ́síbù ká ṣe bí a ṣe ń ṣe ní àwọn ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn oṣù Ramadan torí pé anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam òun gan ó jẹ́ kí a mọ̀ níbi àwọn iṣẹ́ ìbádà rẹ̀ wípé Ramadan ó dá yàtọ̀ wípé àwọn ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn oṣù Ramadan ó dá yàtọ̀ ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà àwọn iṣẹ́ ìjọsìn yìí a ní gbé wọn jù sílẹ̀ àwọn èyí tó jẹ́ ọ̀ràn yẹn ń bẹ a àti máa mójútó wọn àwọn èyí tó jẹ́ náà fílà a láti máa ṣe èyí tí a bá ní agbára láti ṣe bákan náà àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ tá a jìnà sínú Ramadan a jìnà sí wọn lẹ́yìn Ramadan náà eléyìí òun ni nǹkan tí ẹ̀sìn fẹ́ lọ́dọ̀ wa eléyìí lẹ́ni tó ń tọ́ka sí wípé ẹrú dáadáa òun la níwájú ọlọ́mọba subhanahu wa ta'ala. ala lára àwọn nǹkan tí àwọn àfáà tí wọ́n fi bá wa sọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam tí alìmáàmù muslim alayhi rahmatullah àtàwọn àfáà ládìsí ní tí wọ́n gbà wá nínú hadith abu ayyub al-ansari radiyallahu anhu ó ní muhammad sallallahu alayhi wa sallam ó ní ramadan ثم أتبعه ستا من شوال كان كثوم الدهر أو كما قال قلنا نبوى محمد صلى الله عليه وسلم sọ̀rọ̀dé ẹni tí ó bá gba àwẹ̀ Ramadan lẹ́gbà tí ó gba àwẹ̀ Ramadan yìí ó fi ọjọ́ mẹ́fà nínú oṣù Shawwal ó tún fi gba àwẹ̀ kana ka sawmi dar bí ìgbà tó ṣe wípé èèyàn fi odidi ọdún kan gba àwẹ̀ ni a mọ̀ pé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam lára nǹkan tí ó gbà wá láti ọ̀dọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala òun ni wípé alhassanatu bi ashri amsaliha tá a bá ṣiṣẹ́ dáadáa kan èyí tó kéré jù òun ni pé a fi gba ládá mẹ́wàá kàṣe ọlọ́mọba subhanahu wa ta'ala yóò fún wa ní ládá iṣẹ́ tá a ṣe yẹn ní ọ̀nà mẹ́wàá so ẹni tí ó gba àwẹ̀ ọgbọ̀n ọjọ́ àbí 29 days nínú oṣù Ramadan tá multiply eléyìí pẹ̀lú mẹ́wàá a rí wípé yóò máa lọ nǹkan bí three hundred àbí two ninety àbí kó lé díẹ̀ so eléyìí òun ni tí ó máa jẹ́ sẹ́yìn tó bá tún wá gba mẹ́fà nínú oṣù Shawwal tàbá multiply yẹn náà pẹ̀lú mẹ́wàá òun ló máa jẹ́ sixty so tá a bá wò tá a ro papọ̀ a rí pé ó ti ń tó odidi ọdún so àǹfààní lélẹ́yìí fún wa láti gba ọjọ́ mẹ́fà nínú oṣù Shawwal tàbí ẹ̀yí náà kò ń ṣe dandan òun ni kó ṣe pé kágbà alera báwọn àfá bí wọ́n ṣe ṣe lálàyé fún wa tàbá gbà tó wà scattered kò sí nǹkan tó burú mẹ́rin ẹlòmíì á wò pé òun yùzù máa wẹ monday sunday tẹ́lẹ̀ so gbogbo monday sunday lòun fẹ́ fi gbà á tóun ìgbà mẹ́fà yẹn pé láti lè lílá dátí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó sọ ẹlòmíì á dẹ̀ wò ife kìíní òun fẹ́ gbà á tẹ̀léra wọn ni kó mú kúrò gbogbo eléyìí náà òun ló dáa ṣùgbọ́n ìtòfin dáa jùlọ òun ni kí á á kó tẹ̀lera wọn eléyìí ló fi dáa jùlọ ṣùgbọ́n àwọn nǹkan báyìí kò ń ṣe nǹkan tí a lè kókó máwùn yẹn lé lórí ìwọ tó fẹ́ gba tiẹ̀ tẹ̀lera wọn alhamdulillah ẹni tó lòun fẹ́ lu opportunity wípé kó ń gba ẹyọ kan lónìí tó bá di lẹ́yìn ọjọ́ mélòó kan ó tún gba ẹyọ kan iṣẹ́ olóore lòun náà ń ṣe ìwọ tó gbà á tẹ̀lera wọn má rí rẹ lẹ́ni tó wà superior sẹ́ni tó ṣe pé kí ni òun gba títí ẹ̀ tó fi ẹ̀ kí ni sí tóun separate rẹ̀ so almuhim ẹni tó pàtàkì jùlọ òun náà ni kó ṣe wípé ká gbà á gẹ́gẹ́ bí tí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó sọ ìpé man sọ́mọ Ramadan ẹni tó bá gba àwẹ̀ Ramadan ثم أتبعه ستا من شوال هو في مفع منه في شوال وفي التالي كان كصوم الدار بيبا في بوبونو في داويني lára àwọn issues tí àwọn afáàmì ń rèé láàrin ara wọn látara ìbéèrè tí àwọn oníbéèrè máa ń béèrè òun ni wípé ẹni tí ó bá jẹ àwọn ọjọ́ kan ní Ramadan nǹkọ́ bóyó ṣàárẹ̀ àbí ó pọ́mọ lọ́wọ́ àbí ó lóyún àbí ó ń ṣe nǹkan oṣù àbí àbí bí ó ṣe ìrìn àjò ẹni yìí ó wá fẹ́ san àwẹ̀ tí ó jẹ padà at the same time ó fẹ́ benefit ọjọ́ mẹ́fà nù ṣàwálì ṣé ó lè gba ọjọ́ mẹ́fà yẹn náà kó ẹ̀ṣẹ̀ wá gba àwọn èyí tó jẹ́ nínú Ramadan ọ̀gọ̀rọ̀ àwọn àfa wọn ní kò sí tó burú ńbẹ̀ ó lè gba mẹ́fà yẹn náà kó ẹ̀ṣẹ̀ wá san èyí tó jẹ́ nínú oṣù Ramadan túmọ̀ àwọn àfẹ́sìn tán ní rárá kó kọ́kọ́ san èyí tó jẹ náà torí pé ọ̀ràn yẹn ni opportunity àti sunday ti yọ fún kó san ẹ kúrò ń bẹ èyí tó jẹ́ mẹ́fà nu shawwal tó fẹ́ gbà yìí náfìlà ni so kó má fi náfìlà kó má fi tì í tó jọ́ra yẹn kúrò torí pé kò sẹ́ni tó lè sọ ìgbà tó lè jáde láyé sọ ẹni tó ṣe wípé ó jẹ àwọn ọjọ́ kan nínú oṣù Ramadan tó wá bíbí ààrẹ pẹ̀lú náfìlà shawwal tọ́lọ́n wá pé sọ́dọ̀ ọlọ́n pé sọ́dọ̀ lẹ́ni tí ó ń jẹ àwẹ̀ Ramadan yìí sọ eléyìí òun ló tẹ̀wọ̀n jù bó ti ẹ̀jẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá wọ́n gbà wípé kò sí tó burú ń bi pé kó gbà náà alẹ́rẹ́ yìí ló tẹ̀wọ̀n jù torí pé a rí nínú ọ̀rọ̀ àwọn sàhámà radwanullahi tó tún sọ fọ́ọ̀tì eléyìí òun náà ni Abu Hurairah radiyallahu anhu gẹ́gẹ́ bí alimami San'ani Abdurrazzaq San'ani bí wọ́n ṣe gbà wá nínú tírà wọn al-Musannaf èèyàn kan lọ bá Abu Hurairah radiyallahu anhu ó ní inna alayya ayyaman min Ramadan ó ní mo jẹ gbèsè àwọn ọjọ́ kan nínú Ramadan ó ní afa asumu al-ashra tatawwu'an ṣé mo lè gba ọjọ́ mẹ́wàá tó bẹ̀rẹ̀ oṣù zulhijjá tọ́tọ́wò án ní ti tàtà wá so Abu Hurairah radiyallahu anhu onílá onímọ̀ gba ọjọ́ mẹ́wàá tó bẹ̀rẹ̀ oṣù zulhijjá ní tàtà wá ó ní ikbi san in tó jẹ́ ráìtì ọlọ́wọ́ bá subhanahu tó bá san tó jẹ́ ìwọ ọlọ́run ọba tán then o lè wá ṣe tàtà wá iye tó wá wù ẹ̀ so eléyìí ó ń fi ń kàn nípa wípé ráàyè àwọn minority àwọn àfa wọ́n sọ wípé ká mójútó àwọn ọjọ́ tá a jẹ nínú Ramadan òun ni ó fi dáa jù òun ni èyí tó bá mu so pẹ̀lú ọ̀rọ̀ tí Abu radiyallahu anhu tó sọ fún ẹni tó fẹ́ gba ọjọ́ mẹ́wàá oṣù Zulhijja bẹ́ẹ̀ ni ó jẹ àwọn ọjọ́ kan nínú oṣù Ramadan so eléyìí ó pàtàkì náà bára wọn kan ní ìtẹ́lẹ̀ omi máa ń béèrè òun ni pé káníkóhùn ò bá rán opportunity àti gbàǹkọ́ nínú Shawwal títẹ̀ parí bóyá tún lọ rẹ ìyẹn nínú oṣù shawwal ramadan kò rẹ̀ ó gba ramadan ẹ̀ bọ̀ shawwal ó rẹ̀ kò lè gbà á lápòjúwe ṣó lè gbà ní oṣù míì àbí dandan ni kó jẹ́ inú oṣù shawwal arínú àwọn àfá àfẹ́sọ ipé kí ní kó sí nǹkan tó burú ó lè gbà ní oṣù shawwal bí ẹni tó ṣe wípé ó fẹ́yẹn náà fílà lẹ́yìn zúrì lápẹjúwe kò wá rí i yàn fún ìdíwọ́ kan sí kejì ó wá yàn lẹ́yìn alásàrí bí irú ìtí anábíwá muhammad sallallahu alaihi wasallam tó ṣe so kókó bẹ̀ òun ni pé ká gbìyànjú láti gba ọjọ́ mẹ́fà yìí nínú oṣù shawwali bákan náà ká gbìyànjú láti ṣe àwọn àlékún iṣẹ́ olóore náà fílà táyín lóru tẹ́lẹ̀ kama kuna láti yàn án anabuwa muhammad sallallahu alaihi wasallam ó encourage wa láti máa yan náfìlà lóru ní ìtí ó pamọ́ sọ́pọ̀lọpọ̀ wa so kò kí ń ṣe ní ramadan nìkan òun là ń ṣe tahajjud kò ń ṣe ní ramadan nìkan òun là ń ṣe qiyamul layl àti ní ramadan àti after ramadan eléyìí náà nǹkan tí ẹ̀sìn e- encourage wa láti máa ṣe àwa nítorí wípé kí ni a ti kúrò mú Ramadan ká má ṣe kìyàmù léèlì mọ́ ká má ṣe tahajjud mọ́ bá a bá ṣe lágbára mọ́ ká ṣe anábùwà Muhammad sallallahu alaihi wasallam ó dé ká mọ́ ó ní man khafa alla yakuma min akhir al-layl falyutir awwala ẹni tó máa ń bẹ̀rù wípé tóun bá ní kí òun dìde ìwú òun inú oorun di ìparí oorun fàlí ó ti ra awọ́là anábì sọ̀lá àtàmì kó gbìyànjú àti yan wítìrí rẹ̀ ní ìbẹ̀rẹ̀ oorun wọ́n mẹ́ tọ́mí à ń yẹ kú ma áàkiri lé àwòmìn áàkiri lé ẹni tí òun bá ń òpù pé òun ó dìde ní ìparí oorun láti yan náà fílà àti ẹ̀ fẹ̀lìyútír áàkìràwò kó yẹn náà fílà tiẹ̀ tó ń ṣe wítìrí ẹ̀ kó yẹn á ní parí ooru fa inna salata áàkìrì layli mashhuda wa dhalika afdal ìrun ìparí ooru nǹkan tí àwọn màláíkà máa witness ni ìyẹn dẹ̀ ni tó fi dáa jùlọ tábàbù àárí tí a náà wà Muhammad sallallahu alaihi wasallam ó ṣe in such a way tó ṣe pó máa ro ìkálukú wa lọ́rùn ẹlòmíì ó lè ṣàìsùn dáadáa ń tiẹ̀ yóò ní kí òun prefer kó ń di ilé rẹ̀ dèbí abí ìdajì òru mọ́ ìparí òru ẹlòmíì dẹ̀ ní kò lè ṣàìsùn lọ títí bí ẹ̀dá ti ẹ ṣe rí nìyẹn so tó lọ sùn kó yan wítìrí rẹ̀ kó kí wo òru títí ẹ̀ àwọn àgbánú àwọn sàábé bí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lànàbùwà Muhammad sallallahu alaihi wasallam ló advice pé kí wọ́n yan wítìrí wọn ká tó sùn látara níṣọ́ iṣẹ́ wọn lára wọn ni Abu Huraira radiyallahu anhu tó ní ànàbùwà Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún pé kí ni ara sọ fún náà ni pé an utira qabla anam anábì ní máa kí ní tìrí mi kí n tó sùn lára wọn òun ni Abu Dharr al-Ghifari radiyallahu anhu lára wọn òun náà ni Abu Darda àwọn mẹ́ta yìí ni àwọn àgbà àwọn sàhábà ni wọ́n tó ṣe wípé anábi sallallahu alaihi wasallam ó advice yìí wọn pé kẹ́mà kí ní tìrí ká tó sùn so ló jẹ́ pé in tó bá rí kálukú lọ́rùn ẹlòmí tó rọ̀ ọlọ́rùn ìparí òru yẹn òun ló fi dáa jùlọ ṣùgbọ́n ní tí ò bá rọ̀ lọ́rùn bẹ́ẹ̀ ó mọ́ sọ fún gbà tí ó ti rọrùn lọ́rùn o tẹ̀wà níṣe kankan rárá o lè ṣe léyìn ẹni tó ju èmi àti ẹ lọ anábì sọlọ́lọ́ asálàm ó ẹnkọ́rẹ́jì wọn wípé kama kí wítùrù wọn ká tó sùn kama kí wítùrù wọn ká tó sùn ṣùgbọ́n tó bá wọ ipé kí ni òun ó jì tó bá di ìparí òru àbáàrin òru èyí tó dáa jùlọ òun náà ni pé ká bí ilé rẹ̀ bí ìgbà yẹn so ká máa sọ pé Ramadan ti lọ àájú tán ṣe ó ti tán nìyẹn ó tún di next year Ramadan rárá ìta bá ṣì ní lágbára láti ṣe ká ṣe eléyìí lára nǹkan tí ó ṣì dá ní tẹ̀ kí a má gbèjù sílẹ̀ bákan náà ìmá ṣe tìláwọ́tù Qur'an eléyìí náà nǹkan tí a gbọ́dọ̀ gbìyànjú láti continue ni ẹlòmíì ìgbà Ramadan ti lọ yìí sùn ọ̀rọ̀ pàǹṣẹ ti láwà al-Qur'an ó ti lọ náà nù ó tún di next year Ramadan rárá kò yẹ kó rí bẹ́ẹ̀ in tó bá ro in kálukú wa lọ́rùn nínú al-Qur'an ká gbìyànjú àti máa kà lójoojúmọ́ anábùwà Muhammad sallallahu alaihi wasallam lára nǹkan tó fi encourage àwọn sahaba òun náà ni ìmọ̀ ka al-Qur'an anabi sallallahu alaihi wasallam ó ní manama and hizbi ẹni tí ó bá gbàgbé lóru àbí ó sún gbàgbé lóru tí ó ká hizbu rẹ̀ hizbu tánàbí sọ́n bí báyìí kò ń ṣe hizbu tí a mọ̀ tí wọ́n tún sọ́nà sísì ìkọ́lá náà bí ń sọ ṣùgbọ́n tẹ́ ń kálukú lẹ́ka òun ni hizbu rẹ̀ Ànábì sallallahu ó lẹ́ni tí ó bá fi lè gbàgbé àti ká hizbu rẹ̀ lóru bóyá ó sún gbàgbé anábì sallallahu alayhi wa sallam ó ní falyaqra'ahu fima bayna salati fajiri wa salati zuhur kó gbìyànjú láti kà láàrin ìrun alfajari àti ìrun zuhur kó gbìyànjú láti kà láàrin ìrun alfajari àti kíni àti so ó ní ẹni tó bá fi lè ṣe bẹ́ẹ̀ kàkà annama kọ̀rọ̀ àwúlẹ̀ lè bí ìgbà tó ṣe pé kí ni ó kà á lóru náà ni so ẹlòmí ń bẹ tó ṣe pé àti gbóyan náfílà pẹ́ lóru ó lè jẹ́ nǹkan tó ní lára ṣùgbọ́n sẹ́dọ̀ tí ó fi máa yan náfílà yóò máa ṣe tìláwà tó kùrán ni tó bá ṣe péyàn náà ni kéyàn ká tó bá ṣe pé ó fi yan náfílà náà ni hizbu náà ló ń ká ẹlòmí dẹ̀ ni ó rọ̀ ọlọ́run yóò yẹn náà sílà lóru yóò tún ka tìláwà mí lọ́tọ̀ yàtọ̀ sípa ìyẹn náà sílà níbi ìrun èyí tó bá rọ̀ wá lọ́rùn pẹ́ náà kí agbìyànjú láti máa ṣe bákan lára àwọn nǹkan tó yẹ ká mójútó tó dá orí máa ṣe ìtọrẹ àánú gẹ́gẹ́ bí n ta sọ ká má sọ pé Ramadan ti lọ ó tún di next year àwọn tí wọ́n sì ní ìrànlọ́wọ́ wọ́n pọ̀ jàǹtìrẹrẹ àwọn tán ní ìdí ọrẹ wọ́n pọ̀ jẹntirẹrẹ ká sì gbìyànjú àti máa ṣe ìtọrẹ fún àwọn èèyàn anábùwà Muhammad sallallahu alaihi wa sallam a máa ṣe ìtọrẹ ó kàn jẹ́ pé wàkánà aṣọ́dẹ̀ máa yẹ kó fi Ramadan Ramadan ni anábì máa tọrẹ jù ní wọ́n a sọ pé òun Ramadan nìkan ni máa tọrẹ Ramadan ni máa tọrẹ jù so ká má gbé ọrẹ títa ìṣàánú àwọn èèyàn kámẹ́gbèjù sílẹ̀ lẹ́yìn oṣù Ramadan abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala kí ó gba àwọn iṣẹ́ ìjọsìn wa lọ́wọ́ kó ṣe àbójúkúrò àwọn kùdẹ̀kùdẹ̀ wa الحمد لله والصلاة والسلام على رسول الله adáwọ̀pẹ́ fún Allahu subhanahu wa ta'ala atọ̀rọ̀ asalatu fún anábúwa Muhammad sallallahu alaihi wasallam náà lára nǹkan tí a fẹ́ fi ká eléyìí ìyẹn kútùbà wa tá a fẹ́ fi kásẹ̀rẹ̀ ńlẹ̀ òun náà ni àwọn nǹkan míì tó ṣe pé a lè máa gbọ́ táwọn èèyàn ó máa sọ nípa àwẹ̀ ọjọ́ mẹ́fà nínú oṣù Ṣawwal tí a sọ ẹlòmíì yóò sọ wípé lọ́dọ̀ ìmáàmù Malik wọ́n láwọn èèyàn ò lẹ́sẹ̀ lẹ́ ṣùgbọ́n tí ò sí tàbí ṣùgbọ́n ò ní pé hadithi tí a kà yìí hadithi tí ó lẹ́sẹ̀ lẹ́ lọ́dọ̀ àwọn afá adájísì ní hadithi Abu Ayyub man sọ́mọ Ramadan ثم أتبعه ستا من شوال كان كصول الدار àwọn tí wọ́n bá sọ wípé nǹkan tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ní lọ́dọ̀ ìmáàmù Malik ibi tí wọ́n ti mú ọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ tí ìmáàmù Malik alayhi rahmatullah tí wọ́n sọ nínú tíra wọn tí a mọ̀ sí al-Muwatta ẹgbà wa ti Yahya bin Yahya al-Laythi ó ní يحيى بن يحيى الليثي قولي وحدثني عن مالك عبيد الله وما يحيى بن يحيى الليثي باباه الصوفون لا تدعو مالك أنه سمع على العلم لا يكرهون سواك بالصائم في رمضان ṣèyíkpé wọn gbọ́ pé àwọn àfa àwọn onímọ̀ wọn àrí nǹkan tó burú nìkan ni tó ń gbàwẹ̀ kí orin pákó so ó wá sọ so nígbà tó dé ibì kan so ó ní kọ́lá yahya ó ní yahya ìyẹn Ubaydullah sọ pé bàbá àwọn yahya bin yahya ó sọ wípé wa sami'tu Malik mo gbọ́ tí Malik sọ pé yaqulu fi siyami sittati ayyamin بعد الفطر من nínú oṣù shawwal àti lẹ́yìn bàtà bá túnú ramadan nínú oṣù shawwal ipé Imam Málìkì lóhun orí àwọn onímọ̀ tó ṣe wípé wọ́n ń gbà wàlábí ẹgbẹ́kùn ní zalik bẹ́ẹ̀ ni information yóò dọ́dọ̀ ní an ahadi min as-salaf láti ọ̀dọ̀ ẹni kankanú àwọn as-salaf wa inna ahlal ilmi àwọn onímọ̀ yakrauna zalik wọ́n kó ìrà kéèyàn pa wọ̀yàkọ̀ fún ní bídá áta bákanáà wọ́n bẹ̀rù kó má lọ jẹ́ bídíà wọ́n an yúlẹ̀ kíkọ́ bí Ramadan ma lè sàmìnwó àrí jahalati wal jafa bákanáà kí wọ́n má lọ kà fún ara Ramadan in tí ó kìí ṣe tí ó sì lára Ramadan láwọ́ àfi ìzáàlìkà rúksọ̀tà ní dáadìlẹ̀ a máa rí wípé àwọn onímọ̀ wọ́n juwọ́lẹ̀ lórí nǹkan báyìí wọ́n gbà á so wàráhù yàmàlú na záàlìk tí wọ́n dẹ̀rí wọn lẹ́ni tí ó ń gba ilé náà ọ̀rọ̀ òun ló mú àwọn míì máa sọ wípé kò sí tó ń jẹ́ sítátù ṣàwà ṣùgbọ́n ọ̀rọ̀ ìmáàmù Malik àti ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam èwo láti síwájú nu méjèèjì ẹ̀kọ́ tí àwọn àfẹ́ẹ̀sì tí wọ́n fi kọ́ wa nù hábà ìmáàmù Malik gangan fúnra wọn wọ́n ní máa mi ná illa raddun wa mardudun alayhi kò sẹ́yìn kan mú wa àti kó ṣe rọ́dùn fún àwọn èèyàn àwọn èèyàn ó ṣe rọ́dùn fún náà sọ̀rọ̀ tí mọ́ Malik sọ yìí àwọn èèyàn ò gbá torí pé hadith Abu Ayyub nǹkan tó rí ilẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ ni bẹ́ẹ̀ sì wá ṣe wá nìyẹn kò sáfà kan tó ṣe póhun ní island of knowledge sáfà kóhun ló mọ gbogbo nǹkan tán àárín nǹkan tí máa ń sọ gẹ́gẹ́ bí yáhẹ̀rì yá alẹ́ ti ṣe sọ ipa àwọn òòrí káwọn onímọ̀ kọ́ṣe kí nǹkan máa gbà ṣùgbọ́n onímọ̀ náà làwọn tí wọ́n gbà so ibi táwọn wà òun làwọn òṣè àwọn àfáàní àkànnáà èyí pọ̀pọ̀lọpọ̀ wa máa ń ṣàwọn iṣẹ́ olóore ní ìta máa ń ṣe hàn tí gbogbo èèyàn lè mọ̀ àwọn ẹni ìṣíwájú ní wọ́n lè máa ṣàwọn sẹ́kàndẹ́ nímọ̀ pé wọ́n ṣe nǹkan ẹ̀ so possibility kí máa máàlì possibility ṣe kí ó wà ṣùgbọ́n àwọn èèyàn so ìkànnì yẹn then àkúrà ń fà ní ibi ọ̀rọ̀ láǹfà ní yẹn ó ní pé àwọn àfáà yìí máa ń dáàbò bo ẹ̀sìn wọn kì í fẹ́ káwọn èèyàn ti nǹkan tí ó kì í ṣàrẹ ẹ̀sìn bọ́ ẹ̀sìn lára tí àwọn àfẹ́ẹ̀sìn bẹ̀lẹ́ lórí tàbẹ̀ lórí ẹ̀yìn wọn fẹ́ káwọn èèyàn ti tí ó ń ṣàrẹ ẹ̀sìn bọ́ ẹ̀sìn so in the course pé wọ́n fẹ́ dáàbò bo ẹ̀sìn wọ́n ṣe mistake láti lè gbádànù ní tó ẹ̀sìn eléyìí àwọn wáyé bẹ́ẹ̀ so torí náà kò ń ṣe ẹ̀rí kásọ pé mọ́ mọ́lì tí ó gbá àbí mọ́ mọ́lì tí ó ṣe in tó jẹ́ ìgangan ni pé ṣe nǹkan ìṣórílẹ̀ nínú al-Qur'an àbórílẹ̀ nínú súnnà anábúwa Muhammad sallallahu alaihi wasallam ipá pé èèyàn ni ẹ̀rí àwọn examples mi náà ń bẹ dáadáa lápẹjú èsì táwọn máa fi rí bí oṣù mélòó abdullahi bin mas'ud òkín gbà abdullahi bin umar òkín gbà ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam sọ̀rọ̀ ń palada tó ń bẹ táwọn sàhábà mi tí wọ́n ṣe pé kíní wọ́n fi rí lẹ̀ dáadáa báyìí nìṣọ́ àwọn ò gbọ́ ẹlòmí gbọ́ ìfọ́ àgbéyàn kan ò mọ̀ kò túmọ̀ sí pé gbogbo èèyàn ni ò mọ̀ àmọ́yé nǹkan mí tó ṣe pé yàwó Aisha radiyallahu anha tó jẹ́ ni tó ń bá nabi sallallahu alaihi tó ń bá gbélé tí ó mọ̀ tó ṣe pé àwọn ìyàwó mi mọ̀ àbí tí ó mọ̀ tó ṣe pé àwọn sàábẹ́mì ló mọ̀ so ẹ̀sìn wa ń táà mú níbi àpapọ̀ àwọn sọ̀hábà láti mú ẹ̀sìn wa kò ń ṣe pé èèyàn kan là á máa tẹ̀lé gọ́ọ̀gọ́ọ̀gọ́ in tó bá ti sọ òun náà ní fáínà eléyìí kò rí so eléyìí jẹ́ èyí tá a fẹ́ fi pé àpèsè ara wa abẹ́lẹ́ ọ̀rọ̀ subhanahu wa ta'ala ìta abára wa sọ yìí kọlọ̀bà kó jẹ́ kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa kó fi ẹsẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa rẹ̀ lẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ kó kárí ìyọnu rẹ̀ láyé bí àti ní alkiyama وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك